pẹ̀lú ògùn tọ́lọ́wọ́n ọba áyà tó ti yẹ ká máa tẹ̀síwájú náà ní áyà ẹlẹ́ẹ̀kejìdínláàádọ́ta áyà forty eight níbi tí ọlọ́wọ́n ọba àlekè ọlá tó ti já ká mà irú iṣẹ́ wo ni alukurani fẹ́ ṣe láyé lẹ́yìn náà ni ó sì ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tá a kọ́ sí ṣáájú náà nígbà tá a fi rán ara létí ọ̀rọ̀ jùmọ̀ wípé ní ìbàjẹ́ ti gba ilé ó ti gba oko ṣùgbọ́n kò sí ní tó lè máa ti ìbàjẹ́ ipò fún àwa ju kí ọ̀rọ̀ ọlọ́run ọba yí wa lọ. nítorí sì fi ìní àgbọ́yé Islam ìní àgbọ́yé alukur'an nítorí sì fi fún wa náà nìyẹn. gbogbo àwọn ìrújú eléyìí tó wù kó lè máa ṣẹlẹ̀ alukur'an yìí ni ọlọ́run ọba àdékọ́lá máa lò ní sábàbí láti lè máa ṣe kínni láti lè máa gbá àwọn ìrújú yìí kú fún wa torí ìdí eléyìí ọlọ́mọba àlejò ọlá ń sọ fún wa nínú àwọn àyà ilé ìtafẹ́ máa kà yìí ntọ́lọ́n fi alukur'ani sí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن ربي يكتب بالحق إن قل إن ربي يكذب بالحق ألام الغيوب قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ وَلَوْ تَرَى إِذْ فزعوا وَلَوْ تَرَى إِذْ فزعوا فَلَا فوت وأخذوا من مكان قريب ọlọ́run bá bá lè kọ́ láǹsọ fún wa nínú ayé alákọ̀ọ́kọ́ yìí láti lè jẹ́ kí ànábì kó kéde fún gbogbo àwọn tó jẹ́ aláìka ọ̀rọ̀ sí àwọn olùtakò risalatul islam iṣẹ́ tọ́lọ̀ ní kí ànábì ọwọ́ jẹ́ báwọn èèyàn nípa islam àwọn tí wọ́n ń takò iṣẹ́ ìmọ̀ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ò pé méjì pèlè pé yóò jẹ́ mẹ́ta pèlè kéèyàn ó tiẹ̀ wá wò sùnsùn kó pe gí lọ́lọ́run tòun àfi kéèyàn ó tiẹ̀ wáá wò sùsùn kó pé ọlọ́run tòun lómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìran nǹkan tí àwọn èèyàn tí wọ́n rí kó tóbi nínú tọ́lọ́wọ̀n bá lè tẹ́ ọ ládá tí wọ́n wá gbé títóbi tó yẹ ká máa gbé fún ọlọ́run tí wọ́n gbé fẹ́ dá yìí ọlọ́ni kànábì ó sọ fún wọn yìí pé ìnáwó bíi ẹjẹ ń sọ fún yín ọlọ́run ọba tèmi ọlọ́run ọba tó sì gbọdọ̀ jẹ́ ọba tiẹ̀ náà yákèdè mo bẹ̀ là kọ̀ òun lọ́ba tó ṣe yí pé yóò máa fi òdodo yóò máa fi pantọ́ jẹ́ ìbàjẹ́rẹ́ òun ní ń mú òdodo òun ní mú wá láti fi lé ńtọ́ jẹ́ ìbàjẹ́ lọ òun lọ́ba tó ṣe yí pé aláàmọ̀lùkùyù bẹ̀ ọba tó mọ gbogbo ń tọ́ pamẹ́ òun náà lọ́wọ́ ọba tèmi gbogbo ń tọ́ ọba lọ jòkó sí kọ̀rọ̀ kan tó ń ṣe tó rò pẹ́ẹ́dà kan ọ̀mà aláàmùlùkùyù ẹ wọ́n lọ́wọ́ ọba àlekọ́ láti tún gbé wá sífàtò kínní yẹn sífàtò lùmùbálágà abẹ́rẹ́ nǹkan aláàmùlùkùyù ọba tí kọ̀ọ̀kọ̀ kan ò lè wábì kan sá pamọ́ sí fún táàgbà ìzùwárí yẹn ni o ẹ̀rí bẹ́ẹ̀ bá máàkì sẹ́ tọ́ máàkì sẹ́ tán tọ́ wá pín pépà fáwọn ọmọ tọ́ máàkì sẹ́ wọn tọmọ mi bá wá wo sẹ́ rẹ̀ fínífíní tọ́ bá wo dọ́gba tọ́ wà bá ọ̀gá ẹ̀dá ah, ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀dá kun yẹsà tí tí mo kọ́ ń bí mo rò pé òun náà ní ánsà ni ọmọ tó lẹ́kọ̀ọ́ nìyẹn o pé ẹ̀ ń sì ṣe nìkẹ́ wá ọ̀gá ojú mi fọ́ ni ẹ̀rí ni mo kọ́ bí à ó gọ ni wọn náà fẹ́ débẹ̀ wọn náà fẹ́ débẹ̀ wọn náà rí bí ṣe máa rí torí ìdí eléyìí ọmọ tó bá wá lẹ́kọ̀ọ́ yóò pìsẹ́ǹtì ara ẹ̀ báyẹn wípé ní ọ̀gá ẹ̀ dákun mo fẹ́ kí bóyá kẹ̀sì kí n máa mistake mi tí mo ṣe ń bí tí mi ò fi gbà á torí gbà míì ọ̀gá wa wò fínífíní à ó ṣe mistake ó gbà náà ọlọ́run ọba ti wa ò rí bẹ́ẹ̀ kò lè sẹ́mi sékì nu sẹ́rẹ̀ tó bá ṣe kò sí nǹkan kan tó pamọ́ fún kò sí nǹkan kan tí yóò mú gbàgbé nǹkan kan àwa là á máa sọ pé responsibility ló pọ̀ ló jẹ́ kí n gbàgbé tìyín ló jẹ́ kí n gbàgbé tọ̀hún ọlọ́run ọba wa yìí aláàmọ̀lùbùyù gbogbo ń tọ́ pamọ́ pátá gbogbo ẹ̀ ló hàn kedere tọ́lọ́run ọba yìí ó nímọ̀ nípa rẹ̀ kó tó ṣẹlẹ̀ gan ó ti mà á àsìkò tí ó ṣẹlẹ̀ ó mà á èyí tí ò ní ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ló mà á ọlọ́wọ́n bá àlékè ọlọ́wọ́n sọ bá ànábì pé júwe fún wọn sọ fún wọn yí pé ìnàrọ̀ bíi tájúdájú ọlọ́wọ́n bá tèmi yẹkìtìmù bẹ́ẹ̀ ha kọ̀ òun lọ́ba tó ṣe yí pé bí ujájí mi náà làákè fáyọ̀fà bí òun wàyọ̀ lẹ́kùn òun ni ó máa fi dójú ti àwọn tó jẹ́ irọ́ ni ó máa fi dójú ti àwọn ìbàjẹ́ ó sì máa kó parun bá bàjẹ́ ẹ̀rí nǹkan látara bẹ́ẹ̀ ọlọ́run ọba yìí náà ni ọba aláàmúlùgùyùd ọba tó nímọ̀ nípa gbogbo kọ̀ọ̀kọ̀ tó pamọ́ tẹ́dá ọmọ tọ́nà bá wa sọ yẹn fún wa. kò ṣeré débi kọ́ máa sọ fún wa yí pé aláàmùlùkù yúbì lòun ó ń pè ń kálukú wa sákìyèsí nìyẹn kọ̀kọ̀ tọ́lọ́ bá àlékè ọlá lòun mà tèmi ọ̀ma náà ọ̀ma tèmi yẹn bá yẹn ó mà òun yóò wá san lẹ́sàn kí ló ń ń kọ̀kọ̀ rẹ fẹ́ nìyẹn fẹ́ pè nìyẹn èmi tí ń sọ̀rọ̀ náà bóun ní kọ̀kọ̀ tèmi náà rí ṣé báyẹn ṣe ń rí ní ń ìwọ náà ṣé báyẹn ṣe mọ̀ ọ́ sí ìta yẹn náà ni kódà wà á tún ní àáfàá wọn náà ó sì dáhùn wà á ní aláàjì wọn náà ó dáhùn kódà wà á tó fi kún pé àáfàá ọlọ́run ṣé bẹ́ẹ̀ náà ni ọ́ sáfà àtọ́lọ́run ní ọ̀yẹ́ sáfà àtẹ̀sù ọlọ́wọ́ bá yìí ni ọba aláàmùlùgùyùbẹ̀ ọba tó mọ kọ̀ọ̀kọ̀ nìyẹn o ìkẹ̀kẹ̀ ò pamọ́ fún òun ni ó sì san ọ́ lẹ́san tó bá pé bó ti kankan, táyé bí ń pè ọ́ naa rẹ̀ òun náà ní aláàmúlùkù yóò ó mà tẹ̀ramọ́ òun lọ́lẹ́sàn rí ṣùgbọ́n ibi tèmi bá kù sí ibi tí wọn náà bá kù sí ní kọ́kọ́ rẹ òkùnkùn oníkùn nínú ọmọ mọ́nú rí kórí bí ọba gbogbo ẹ̀ ó ń fi eléyìí pè mí àti ẹ ń pè wá sákìyèsí ó ní sọ fún wọn bí wọn ò bá mọ̀ tẹ́lẹ̀ sọ pé òdodo ti dé ẹ̀rí inú àyà mi ó ní wáza akọ̀lẹ̀ bá pẹ̀lú ìbàjẹ́ yẹra ìbàjẹ́ òpòra ìbàjẹ́ òsèkéne ìbàjẹ́ òpòra nǹkan kan náà ní sọ ń bí papọ̀ wọn ni wọn máa yóò bójú wòlè bá pẹ̀lú kíbàjẹ́ ọ̀yà máa ṣe kéne kíbàjẹ́ ọ̀yà máa lọ wàmáyòbódìwòlè bá pẹ̀lú ìbàjẹ́ ò lè ṣàfihàn kankan mọ́ báàlù bùdí olùbáfẹ́lù ìbàjẹ́ ò lè rí nǹkan kan mú wá mọ́ o òdodo ti dé làwọn tó fi já al-haqqu wash-shar'u al-'azim min Allah ẹ̀rí. ara ọ̀kan náà bá ń tafsir bí wọ́n ti gbé wáyé àwọn tó wá sọ fún wa láti tún lè yé wa ti jù báyìí lọ àwọn kan ní já al-haqqu wash-shar'u al òfin ẹ̀sìn tó tóbi ti dé mínà ń lọ látọ̀dọ̀ náà àkàwá ní hàn ntí wọ́n ń sọ yẹn náà nǹkan kan náà ni ṣùgbọ́n tí wọ́n sọ ni wípé já àlàhàkù ayé alukur'an àgbẹ̀ni alukur'an yẹn náà ni ṣùgbọ́n tí alukur'an wá sọ fún wa náà ni kíni o já àlì islam islam dé ẹ̀yin tẹ́ ẹ̀ máa bó ṣe rí tẹ́lẹ̀ kí ló ń bọ̀ sí islam tẹ́lẹ̀ nípìnlẹ̀ náà o ṣùgbọ́n islam tún ṣe kíni o kùránì tó dé láti tún wá lè ṣàlàyé tí ń jẹ́ islam fún yín láti lè jẹ́ káyọ̀dé máa ti ń jẹ́ islam eléyìí tí ò yẹ itẹ́ àmọ̀tẹ́lẹ̀ tọ́ba ti wá rí bẹ́ẹ̀ wàdà àbàlẹ̀ bá pẹ́lú ìbàjẹ́ ti lọ náà nìyẹn wàdìmáhàwùlá sọlítọ́ọ̀nù ẹ̀rí agbára ẹ̀ ìjọba ẹ̀ ó sì gbọdọ̀ di tó ṣe kẹ́ni o ó sì gbọdọ̀ di tí yọmọ wò lẹ́búlẹ́bú <laughs> ìbàjẹ́ ọ̀rá àyè máa bíbàjẹ́ bọ́lọ̀ ọba àlekọ́ láti wá sọ yẹn bọ́lọ̀ ti ní ìbàjẹ́ ọ̀rá ayé mọ́ yẹn síbẹ̀ náà lórí lọ́dọ̀ tiẹ̀ náà fẹ́ẹ́ fà láyà bùkọ́ lẹ̀lẹ́ bá ti lè ṣe ń yẹ̀dá òwò abẹ́rìngà kò wá ní sẹ́kù ìbàjẹ́ kan ò ní sẹ́kù kò ní sẹ́kù kankan fún bàjẹ́ má tóun náà mọ polongo tóun náà mọ wá ṣàfihàn rẹ̀ pé wà má yóò bùdí olùbá pílù ẹ ìbàjẹ́ láì bùdíwù ṣe án ìbàjẹ́ ò lè ṣàfihàn kankan tó lè wúlò fúnni láyé àbí kókó panu bá ní gbogbo ìyapa àti ọlọ́run ọba àti bọ̀tán rẹ̀ orí bú lọ́wọ́ àbẹ̀ fún ni tí wọ́n bá ń sọ wá pé tọ́lọ́run ni ó ṣe ìlànà tọ́lọ́run ni ó rìn màá pé wọn náà lọ làǹfààní ẹ̀ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ọ̀tọ̀ wa pé ti kún toní tinú rẹ ló ṣe tí o bá ti sọ̀rọ̀ fún ọ tí wọn náà bá lódodo gbọ́ tí o bá ní ìfẹ́ inú kí ni wọ́n pè wọ́n ní ìfẹ́ inú atọ́kùn orí ibu ni abẹ́rẹ́ nǹkan ìfẹ́ inú tí mo pè atọ́kùn orí ibu ni fún ni gbogbo ẹni tó bá ti ní tinú lòun ó ṣe atọ́kùn rẹ̀ ń tí bá sì ti ń tẹ̀lé bẹ́ẹ̀ ìdí orí ibú ni ọlọ́ fà sí kọ́lọ̀ ń kọ́ sómi àti ẹ̀ bẹ́ẹ̀. torí ìdí eléyìí gbogbo ẹni tó bá ti dúró lórí ìfẹ́ inú tinú mi ni màá ṣe mi ò ní tẹ̀lé tọ́lọ́ kọ́lọ̀ mọ̀ yí pé ìbàjẹ́ ni nǹkan tí ń tẹ̀lé yẹn ìbàjẹ́ yẹn ò wá ní fi nǹkan kan hàn ju ìbàjẹ́ náà lọ torí tóun náà ní nìyẹn. ẹni báàkìdù ṣe ńlá yóò pín ẹni tí ò ní olè fún yàn nítorí bá ní náà ni ó fún yàn oníbàjẹ́ ẹ̀dá kò sí ìkàkà tí wọ́n máa sọ fún ọ ju ìbàjẹ́ náà lọ torí tó yé náà nù kò sáhùn èyí tí wọ́n ń sọ yẹn kò yé làbá àbíbi sọ wípé alìsánù àdúgbò máa jà yìí là ọmọ èèyàn ń gbà míì ọ̀tá tí ó mà ní máa jẹ́ ní ebi yàwá lẹ́nu tá a bá rẹni tí wọ́n sọ̀rọ̀ tako kọ̀mọ́ntì ń jẹ́ ni wàláì kọ̀mọ́ni ẹnìkan ò ní mọ́ntì ń jẹ́ súnà kó sì yẹ tako ti ń jẹ́ súnà láyé ọ̀hàn kọ̀mọ́ntì ń jẹ́ bẹ́ẹ̀ ni kódà káwọn kan máa káwọn kan máa súnà tẹ́ yóò jó yé wọn pé wọn sí ń àṣìṣe èèyàn ní gbọ́n tí ń jẹ́ súnà yé kò ní máa ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ mọ wá takò. torí ìdí eléyìí ọlọ́run ọba ló ń sọ eléyìí fẹ́mi àti ẹ ibi ìbàjẹ́ wo nìwọ náà rì sí ṣébi ìfẹ́ ẹnu ni àbí fi àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n jẹ gàba lé ọ lórí tọ́wọ́ náà ti wá rí wọn gẹ́gẹ́ bí superior fẹ́ẹ́ pàwọn lọ̀gá tó ń tẹ̀lé àwọn ni ìjánu rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n kàn máa ń fà á lọ bí tó bá wù wọ́n tí wọ́n náà sì dẹkùn rẹ̀ lẹ̀ lọ́mọ wípé ọlọ́wọ́ bá lè kan ọlá ń sọ fún ọ wípé àhálẹ̀ ha kò òdodo ti dé wá bá ọ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wàmá yóbùdí wòlé bá ìbàjẹ́ tọ́ ọ̀rìn arímọ̀ yẹn kò lè sẹ́ǹkẹ̀kẹ̀ kù fún ọ ní orí padà dáa wá máa yùn ìdè kò sí lè dáadáa pa dáadáa kankan fún ọ kò lè dáadáa pa àdápadàárè kan kò lè dáa padà fún ọ. kọ́ wa jẹ́ sí wípé ìbàjẹ́ lọ fẹ́ fi wá àdápadà orí kan fún ọ lọ́mọ yìí pé èṣù òun ò ní fúnyàn lóògùn lò ẹ máa wo nǹkan tẹ́ ẹ pẹ́ni tó lóògùn ọ̀sàbẹ́kọ̀ àlàáfíà ni. abẹ́ẹ̀kọ́ ó wá fẹ́ dá làáfíà padà ó wá fẹ́ lóògùn abẹ́ẹ̀kọ́ ṣébùsẹ̀ yìí kọ́ọ̀rùn ìjàmá ẹni tí ń lóògùn sẹ́ ẹni wípé ó sàfẹ́ kó àlàáfíà kan ó wá fẹ́ dá làáfíà wọn padà fẹ́ lóògùn tọ́bẹ̀ lè pẹ́dú èsù lọ́lọ́ béèrè ògùn lọ́dọ̀ rẹ̀ ẹ lọ mọ̀ yìí pé èyí tí ó tún dá lékún ìnira lẹ̀ lè sú ọ̀sọ̀ fún torí pé sùn ó sọ fún ní ti ń sọ yẹn ògùn tó nígbà tí inú ń rún yàn tó ní áà ogun nínú tó yá lọ mú snapper sẹ́wọ̀n pé ogun náà lòun náà dákọ̀ ṣùgbọ́n sọ ogun téèyàn lè lò ní snapper jẹ̀mọ́ yóò sì pọn léwé fún ọ pé mọ̀dà ń jàre snapper ó sógun nínú kọ́dà yóò tún máa àwọn nǹkan tí ó máa jọ lójú apá àbí ó sì lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ni àbí ó sì lè rí bẹ́ẹ̀ lóòótọ́ ni iṣẹ́ tẹ́sùn ṣe nìyẹn o èsù onídáadáa padà dáadáa kan fún ọ àyàfi bàjẹ́ náà ni ó mú wa kò sí orí padà dáadáa kan tí bàjẹ́ fẹ́ mú wa jù bàjẹ́ lọ ọlọ́wọ́ bá àlékẹ́ ọláńjúwe fún àwọn mùsùlùmí àwọn olùkọ́ ti gbàgbọ́ lódodo àwọn olùtakò Islam olùtakò súnà wípé ra ànábì sọ fún wa ìlànà tànábì ni ẹ tẹ̀lé ìsìláàmù ni ẹ ṣe torí pé òun lòdodo gbogbo ìbàjẹ́ mi tó wù ká ẹ dúró lórí ẹ̀ yẹn kò lè mú dáadáa kan wá fún yín. قل إن ضللت فإنما أدل على نفسي tó bá wá jẹ́ sí wípé ìlà nẹ́bì tó sọ fún wa tó bá wá lọ jẹ́ sí wípé èyí tèmi ń sọ fún yín tó yàtọ̀ sí yìí tẹ́yìn ń ṣe yẹn wọ́n wá jọ yín lójú ẹ̀ wá ń rí mi ń pè ní ọ́ọ̀. Ah, wọ́n gan ló sí lójú ọ̀nà gẹ́gẹ́ báwọn èèyàn ti máa ń rò lé nì ẹ̀rí báwọn èèyàn ti máa ń rò lé nì ah ọmọ yìí sì wá ba ti ara rẹ̀ jẹ́ báyìí wọ́n ní súná lù wọ́n máa ṣe àbẹ́rẹ́ nǹkan ah ah sì wá ba ti ara rẹ̀ jẹ́ wọ́n ní súná lù wọ́n máa ṣe àbẹ́rẹ́ nǹkan ewu sòkòtò lókè ah ọlọ́run dákun mẹ́jọ burú fún wa ọlọ́run mẹ́jọ burú fún wa mẹ́jọ ayé màkàn mẹ́jọ sọ wá náà. àwọn ẹnìkan nígbà wọn parí sánáwì nílé kéwù ní wọn ti jáde eléyìí tá à ń sọ yìí tó sojú wa tá a ní o kìí ṣe pọ́ ọrọ pé àwọn yìí wá láwọn wọn wá lọ wọ ilé kan nígbà náà ń pè ona la là bi diploma òun ni wọ́n diploma kọ́ tí ń náà wà recognize lọ́dọ̀ ìjọba àwọn yẹn wá lọ wọlé síbẹ̀ àwọn tó wá já wọn sẹ́ẹ̀tì wọn wọ́n bá fi wọn ti ẹ̀yẹ pé áá ah, ó parí sánáwì ó tún wá tún lọ lọlé tún lọ tún lọ kí ló tún kù tó ń ọmọ nìyẹn. ní subhanallah ẹ wá ìmọ̀ kan ti ń sàwọn yẹn gbàtà àwọn náà sì wà tá a fi ń wí àwa náà èmi ṣẹ̀ṣẹ̀ wà ní tálísà dájú ńgbà náà láwọn tó jáwọn sí yẹn wà tí wọn lọ wọn sí sọ èmi wà ní tálísà dájú ńgbà náà àwọn yòókù wọn ìgbà náà táwa náà bá táwa náà bá jòkó bẹ́ẹ̀ ni bí ó ṣe rí lójú tiwa náà nu o torí pé ibi táwọn jòkó sí wọn náà ni abẹ́rẹ́dà wọ́n rí wọn gẹ́gẹ́ bíi wípé àwọn tuntun fẹ́ kù níbi táwọn wà àbísọ́lẹ̀ kan yí pé àlè ìsánù àdúgbò jà yìí lànà ẹ̀rí ọmọ èèyàn ọ̀tá tí ọba ní máa jẹ́ nígbà tí ọmọ parí secondary school tọmọ wá ní ẹjẹ kó wọn sáré lọ tọwa ní àà tó ti parí secondary school ó ti parí gbogbo òwe láyè bọ́rọ̀ nìyẹn nǹkan tí ò nìyẹn wọ́n wá dọ́yẹ yàtọ̀ sí ìwé bí tí ìwù kọ́ yàtọ̀ sí ìwé tó How have you went to tún lọ sí àwọn diploma course míì nípa èdè nípa ìmọ̀ ẹ̀sìn kálà kálà wọ́n wá bẹ̀rẹ̀ sí tí wọ́n sì yẹ̀yẹ́ nígbà náà alhamdulilah àwọn yẹn náà máa ń táwọn rí nígbà táwọn lọ tí wọ́n máa ń gbà táwọn jáde kò lè pa àwọn tí mò ń sọ yìí mo ti rí wọn pẹ́ àmọ́ tí mo mọ̀mọ́ wọn láàrin kọ́dà bí kọ́dà tó fi tóbi ọdún mẹ́wàá títì dípílọ́mà yẹn náà wọ́n sì ní ma àmọ́ dípílọ́mà tí wọ́n sì ní ma yẹn ó yàtọ̀ sẹ́ńtọ́ lọ sáà náwó nìkan torí báwa ti fún géènì àwọn experience ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́yìn ti parí sáńdẹ̀wì tá à ń sọ yìí dọ́kítọ́rà mélòó lọ́kọ yín ẹni tó ní dọ́kítọ́rà mélòó lọ́kọ yín experience doctorate mélòó lẹ́ni experience professor mélòó lẹ́ni tó kọ́ yín àdébí táwọn lọ yìí àwọn professor kọ́ wọn àwọn tó jẹ́ àwọn tó ní doctor tó ní doctor lọ́wọ́ kọ́ wọn tó ní doctorate lọ́wọ́ kọ́ wọn àwọn experience yẹn àwọn ti tún gádà rẹ̀ jọ experience yẹn kọjá tó kàrí sáré fowó rà èèyàn wàá dúró lórí wípé àníṣe ìfẹ́ ẹnu ẹ má jà dúró lórí ìfẹ́ ẹnu gbogbo àyè ni máa wà o eléyìí máa jẹ́ tàwọn ọmọ akẹ́kọ̀ọ́ torí pé àbá wa wọn ní ẹni tí ọba dé oko bàbá ẹlòmíìrí ìdí ọjà lè lẹ́nu náà ni pé kò sí oko tó tó ko bàbá tiwa gbàtí ò dóko bàbá ẹlòmíìrí yọmọ wá fi àìmọ̀kan yọmọ wá bí yọ yìí tó wá sọ ọ̀dọ̀ àtọ́ mọ̀ nǹkan àwọn wá bí rẹ́rìn ṣe òwe lódò hàlùlà àwa ní ló fà á lóbi jẹ́ a ní àwọn ẹ̀sìpírẹ́ǹsì nípa àwọn nǹkan yẹn níwọ̀nba èmi máa ń sọ pé ńgbà táwa náà jáde lè kéwú pápá ńgbà tá a jáde sánáwì ìwà lẹ́nu mọ́ríàlà sánáwìyà wọ́n tọ́ bá ní ìdìlà títí mi mo lè póòsì ẹ̀ tó rí mọ̀mtáàzù ni mo ní kódà nínú tó jáde lẹ́nu àbá àti pé èmi ni mo mú mùtá sílẹ̀ awẹ́lì ìdí mo fẹ́ mú jáde ń bẹ bá fi hàn ṣe fọ́nbó níta fẹ́ mú jáde ń ní gbígbà tá a wá dúró tá a tún lọ tẹ̀síwájú tá a lọ wọ dípúlọ́mà ńgbà náà kó tó di pa àtún lọ jámíà ìgbà tá a dé bẹ́ẹ̀ pàtó tún wá rí pé àṣẹ local champion yọ ìwọ tó rò pé champion níbi local champion yọ o tó o bá sì fẹ́lẹ̀ ìwọ̀n á tọ́wọ́ ilé yìí incorrect à ẹnu bá wọ òwò ọba di ọgbọ́n pẹ̀tọ̀ ẹ̀yà sọ àmọ́ torí pé ní tí lọ mà tẹ́lẹ̀ yẹn kò ju lẹ́wù tànàwíyà lọ àwọn ti ń béèrè tó ti advance ju tànàwíyà lọ́wọ́ rẹ lọ. torí ìdí eléyìí kó kálukú wa ká lè mọ̀ wípé ní ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn ó fẹjú èèyàn ní láti tẹ́tílẹ̀ kó bá ara balẹ̀ kó gbọ́yé tẹ́nìkan bá wà ń ṣe nǹkan kan tó fẹ́ǹgì létí wa ká fara balẹ̀ ká gbọ́n tí ń ṣe yẹn ká wọ ká mọ̀ dáadáa náà káwa gangan fúnra wa ká sì lẹ́kọ̀ọ́ síláàmù wa kọ́ bá jẹ́ sí pé ní tó fẹ́ǹgì tó mú wá yẹn méjì ló lè pín sí ó lè jó òdòdó ó sì lè jẹ́rọ. ṣùgbọ́n àwọn ti wọn náà ní nǹkan kan lẹ̀ bó bá gbé rọ́wá ọ̀ntẹ̀lẹ̀ lọ náà nìyẹn mo tún gbọ́ kan lánàá báyìí nínú àwọn nǹkan kan tó yẹ tún jáde kó lè mi àtàwọn ọmọ alájọ ń gbọ́ bóyá ó túbọ̀ wa fi ọ̀sẹ̀ méjì sẹ́yìn bóyá náà àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí jáde mẹ́ wọ́n ní kọ́lọ̀ bá àwọn èèyàn ti ń sọ owó ṣùgbọ́n ẹni mo ti gbọ́ yìí prof ni prof professor abdulmajid alaro àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yẹn tí mo ń gbọ́ lánàá tí wọ́n ń sọ wípé àwọn nǹkan ti tún sọ lẹ́wọ̀n dákọ̀ ẹni tó sọ ṣùgbọ́n láwọn nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ dákẹ́ alhamdulillah àwọn àti ẹ ti ń sọ yìí ti pẹ́ kó tó di pé nǹkan fẹ́ sọ yìí jáde àwọn òtí ntọ́kàn ni wípé tóun ló fi jẹ àlífà ọ̀rọ̀ kú ànábì ọ̀kan ọ̀rọ̀ kú ànábì ọ̀bà nínú jẹ́ abẹ́rẹ́ nǹkan. pé àwa sọ̀rọ̀ lórí èyí yìí nǹkan méjì tó papọ̀ títú ṣẹlẹ̀ sí wọn ni wípé wọn ò mọ táwọn wọn ò mọ yí pé falẹ̀ èyí tó bá pàtàkì jura wọn lọ náà là á mú méjèèjì náà ló pàtàkì ikú ànẹ́bí nínú ṣùgbọ́n bó ti bà wọ́n nínú jẹ́ wọn fi ọ̀rọ̀ pé ta ni òjò lórí náà yọ gbọ́dọ̀ sílẹ̀ kọ́ wa lọ jẹ́ sí wípé níjọ́ náà lọ́hùn lọ péjọ tí bá ní sáyídà níjọ́ náà lọ́hùn na àmì irú ń Ah, olórí méjì ní ẹja ní ìgbà tí wọ́n kọ́ sọ pé àmì ìrọ̀ wà látara Mẹdínà táà kan wá ronú sípà ah, tabaríwà ní kórìíwá yẹn àwọn aráàlú mọ́kà mọ́ níbẹ̀ gbà ẹja lórí méjì kára mọ́kà olórí kan náà náà ní olórí kan káwọn fi jọmọ pé olórí méjì ká ní méjì kò lè rí bẹ́ẹ̀ ọ̀kan ọ̀kan jẹ́ fáìsì ni wọn rárá abẹ́rìndà kí la fẹ́ lò lábala eléyìí òun ni wípé tí báwọn nǹkan kan náà ni ẹni bá gbọ́ ìwé náà nísìn ọ̀rọ̀ yẹn ó sẹ́ǹjì létí bá kan lóòótọ́ gbẹ̀ngbà tá ànábì kú wọn àti ìsìn ànábì táwọn àbá wa bá kẹrẹ àtàbá wa Umaru tí wọ́n fi lọ bá wọn bẹ́ẹ̀ fi ń sọ̀rọ̀ yẹn láti lọ dá wọn lákẹ́ láti lọ yanjú eléyìí abẹ́rìndà àwọn ọ̀ma nǹkan tí ń bẹ nínú ìmọ̀ ẹ̀sìn wípé ìjẹ́ olórí kò gbọ́dọ̀ falẹ̀ ìjẹ́ olórí kò gbọ́dọ̀ falẹ̀ kọ́dà nínú ẹ̀kọ́ ayé bẹ́ẹ̀ na nínú ẹ̀kọ́ ayé òun náà ti ya yẹn náà làwọn ti mú olórí gbọ́dọ̀ wà lẹ́yìn ìṣẹ́jú kan sí kejì kò gbọ́dọ̀ mọ́sí àsìkò nàìjíríà fi ìjọba fi wọ́n gbọ́dọ̀ fi lé ẹni tó jẹ́ igbákejì rẹ̀ lọ́wọ́ kọ́mọ bójú tó kọ́mọ darí ẹ̀ wọ́n gbọ́dọ̀ fi àtẹ̀yẹlé lọ́wọ́. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn fún wọn bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ nígbà tí wọn ò mọ̀ téèyàn bá sì ti mà kò sí tí ò ní máa wí kò sí tí ò ní máa sọ téèyàn wá sọ pé kú ànẹ́bí ò dùn wọn ni ta ni kú ànẹ́bí tó dùn tó tó àbáwà bákùn ta ni kú ànẹ́bí tó dùn tó tó àwọn àbá Umar tó tó àwọn sọ àbá nẹ́bì àwọn tí wọ́n láwọn tí wọ́n láwọn fẹ̀mí àwọn di ìjọba sí ànẹ́bì àtibá sọ níbi ìtẹ̀sí ìwádìí pẹ̀lú ẹ̀jọ́ ní ìlú bí àdìsá ń kàn bí ìgbà pé ń jọka àbá wa Umar ó lọ bá ànẹ́bì sallallahu alayhi wa sallam ó ní ah, ànẹ́bì mo fẹ́ràn rẹ̀ uhibbuk lillah mo fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́run jẹba nítorí mo tí wọ́n ta ni wọ́n fẹ́ràn jù ọ lọ ẹ̀yà ara mi mo fẹ́ràn ara mi jù ọ lọ ọ̀rọ̀ bí ẹ̀kọ́ bí àdá náà ni ṣùgbọ́n tó gbé jáàdá náà òdodo ọ̀rọ̀ náà ni lágbà ayọ̀ gbọ́dọ̀ fẹ́ràn ẹlòmíì ju ara ẹni lọ àdẹ́bì ni bó ṣe wù yẹn náà la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi ẹnìkan yín ò sí ilé ti ìgbàgbọ́ tí gbàgbọ́ rẹ̀ pé àbíkọ́ ẹgbẹ́ màánẹ́bì lọ fẹ́ ju ẹnikẹ́ni lọ ah, àbá bá ti ní tọ́ aláàn nísinsìnyí bó ti ń sọ yẹn náà mo sì ti gbà yí pé ìwọ náà mo fẹ́ ju ara mi lọ tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́ ọ́ lẹ́ẹ̀mejì pé áà ah, ah, ẹ̀yin àfa ìdé ẹ̀yin àfa ara ibi ara kẹ́yìn kọ́sọ́ mi nìkan pé n tó mú lọ́wọ́ yẹn fún mi àà ìwé mi kátikáti ní òwe Yorùbá ìwọ̀n jáde ń sì <laughs> ilé ìjó ni kọjọ́ mẹ́ni tààrà ẹni làákọ́ yanjú gbogbo àwọn òwe báwọn ọmọ wá lórí síríṣìíríṣìí nínú bá jó ni tọjọ́ mẹ́ni tààrà ẹni làákọ́ yanjú sẹ́wọ̀n náà wàá wípé àbá àbá àgbàkìrà àbá ọmọrù tẹ́gbẹ́ bá ti ń sọ̀rọ̀ báyìí báyìí bá ti ń sọ̀rọ̀ ojú ẹsẹ̀ náà wọ́n ń gbà àwọn òun lè má yiri ẹ̀wò kẹ́kẹ́ àwọn yiri ẹ̀wò àwòwò bó ti kẹ́tí pásítọ̀ tiwa tá a ti ẹ̀wà yìí náà a gbọ́dọ̀ yiri ẹ̀wò

torí ìdí eléyìí ọlọ́run wá ní ká nẹ́bí ó sọ fún wọn wípé ìndọ́là tù tí n bá tiẹ̀ wá gún rí kúrò níbi tẹ́yìn ń ṣe tẹ́ ẹ rò fóun lòdodo ìtumọ̀ rẹ̀ nìyẹn o làwọn tó ti ní ìmìlítú ánìlẹ̀há tí n bá gún rí kúrò níbi tẹ́yìn rò fóun lòdodo fa ismi dọ̀láálí àlàánà sí tó bá lọ jẹ́ pé lódodo ní nǹkan ìyẹn bá lọ jẹ́ lóòótọ́ ẹ̀ṣẹ̀ pé mo ti sọnù mo ti kúrò níbi ojú ọ̀nà yẹn èmi mo ní yìí n kan àwọn ọ̀rọ̀ inú ẹ̀mí tó yẹ pé ẹni tí bá ń gbọ́ kò kó tún takò mọ́ kó tún rí nǹkan yẹn sí nǹkan míì kó rí gẹ́gẹ́ bí níwájú ẹni tí ń bá sọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ wọ́n bá ti ẹ̀ gbà yí pé tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ bí mo lẹ̀sẹ̀ ara mi èmi lẹ̀sẹ̀ wà lọ́rùn mi kò sẹ́sẹ̀ lọ́rùn tiẹ̀ mọ́. indọ̀lẹ́tì bí n bá tiẹ̀ wá lọ sọnù tó ẹ pé mo ti kú lójú ọ̀nà lódodo fàyín náà máa di lò àlà náà sí ẹsẹ̀ yẹn èmi mo ní mo ti sọnù fúnra mi náà nìyẹn kì í sẹ́yìn lẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n wá ní ìtajà ìtàn tí n bá wá wá mọ̀nà tó yẹ pé ojú ọ̀nà ni mo wà tí n bá dúró déédéé àwọn tó fi wọn ní fáìní ìtàlẹ́ láyé ìsàkọ́mtù tí n bá wá dúró déédéé tó yẹ pé tí mo ń ṣe yẹn ni lódodo ẹ lọ mọ̀ yín pé fayú ìlà ẹ̀rọ bí ọba àlejò lábẹ́ náà ní sími nìyẹn ọlọ́run ọba àlejò revelation ni tí ń yẹn ọba ẹ wà lẹ́bi tí òdodo múlẹ̀ ni tí òun lè dáhùn náà sọ fúnra pé súnà àìsè ṣe pé yàn kàn yanu lọ́kàn máa polongo ẹgbẹ́ súnà súnà bẹ́ẹ̀sì lórí ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ètí ń jẹ́ súnà náà nìyẹn tí máa ń polongo ẹja ṣe súnà ní ẹja máa ṣe ẹnì kan ò kọ̀ndẹ́mù pa àwọn bàbá táwọn náà ṣáájú ọ̀gọ̀rọ̀ àwọn tó segin ni àwọn tó yé wọn mọ òun náà ni wọn ṣe ń gbà yẹn ọ̀tẹ́ nìkan bá wá ń sọ fún wa pé ẹja tó ṣe bá bó ṣe rí gangan rèé bó ṣe rí gangan rèé kọ̀yẹ́ ká segin ni kọ̀yẹ́ ká takò kọ̀yẹ́ ká takò èyí tí wọ́n fẹ́ máa mú wá bíbẹ̀ ẹnu lòbí ń sọ kò sẹ́ni kan tó gbára lé téèyàn bá ti rọra téèyàn bá ti dúró lórí ìfẹ́ ẹnu kéèyàn mọ̀ pé èso ọmọ ọpọlọ yẹn ṣeré ni èso ọmọ ṣe kí èso àmà fi ọpọlọ yàn ṣeré pé ọwọ́ wa ti bẹ eléyìí ẹja ẹja ṣe bó ti wù wá. torí ìdí eléyìí ọlọ́run ní ká ànábì ó sọ yẹn ànábì sì ń sọ fún wọn pé kó lè ń dọ̀là tún bí n bá tiẹ̀ wá sọnù tí ì sí lójú ọ̀nà fàyín náà máa ti ń lò àlànà sí ẹsẹ̀ àánú yẹn èmi mo ní wáyé ní tàdà ètùn bí n bá wá mọ̀nà tí wá mọ̀nà tí mo dúró déédéé bábí máa yún ìlà ìyà nínú tí wọ́n fẹ́ rán ni sí mi ní yóò ilà àrọ̀ bí tọ́lọ̀ ọba mi tí fi rán ni sí mi ní ìnáwó sẹ̀mí òǹkọrí ibẹ̀ torúpọ̀ bàtà ń sọ yìí ọba tí ò ṣaláì gbọ́ nǹkan kan ni ọba tó ṣe pé kò sí nǹkan kan tí ò gbọ́ ni ọlọ́run ọba náà sẹ̀mí ọba tí ń gbọ́rọ̀ ni kọ̀rí ibùn ó sì súnmọ́ wa abẹ́rẹ́ ìgbà ọba yìí. oróyìn ara rẹ̀ yìí ni o kọ́dà ó tún mú tẹ̀sí yìí kan pé abúlé ni wà rí rẹ̀ òun súnmọ́ wa ju ika san ọrùn wa lọ okùn tí ń bẹ lọ́rùn wa yìí ẹ̀rí gan okùn ìdákàtúmọ̀ <laughs> ẹgbẹ́ yẹn sọ ilé ẹ̀dá kẹ̀kẹ́ ara sọ jẹ́jẹ́ kọ́lọ́ ọmọ gbọ́ ní ta ni kó tó sọ gan kó tó rò ó ti mọ̀ kó rò kọrí ìbùn ọba yìí súnmọ́ wa o ó súnmọ́ wa púpọ̀ o súnmọ́ yẹn náà wá jẹ́ ká gbọ́ yé tọ́ba lọ́nà ọba àlejò ọlá súnmọ́ wa ó súnmọ́ wa lórí pé bọ́ọ̀ bá ń fẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba náà ọlọ́wọ́n bá yìí súnmọ́ ọkọjá kó tún máa nàgà lọ́bù mí gbogbo dáadáa tó bá ń wá ká wọ́n ti àmú ààrẹ dùkú wa lọ́dọ̀ ọlọ́wọ́n bá yìí náà àá ṣe bó sọ fún anú sátúbà kọ́ra ẹnu wàyí dá sá àlákà ìbáàdí á ní fàyín ní ìdí ànábì sọ fún ẹ pé tí ẹrù mi bá àwọn ẹrù mi bá ń béèrè nípa ẹ̀mí ọlọ́run sọ fún ẹ pé kọrí bọ́nú ó súnmọ́ bí wọ́n ṣe káwọn lórí òkè ká tó lọ pè é yóò tó dára lóhùn ni bá gbóòkè lọ lóhùn wá fi súnmọ́ láwọn àgbẹ̀ gbòòrò káwọn bá gorí àpáta lọ táwọn bá gorí àpáta àwọn ti súnmọ́ ibi tọ́lọ́hún wà <laughs> kò yé yín ni kó o gbọ́ ẹ̀kọ́ wà nínú olè nínú o máa pè é ọgbọ́ tó oníbùkátà sí nínú wọ́n ọkàn rẹ fọkàn rẹ sàrẹ ọlọ́run tó mọ tó ọbẹ̀ ìwọ náà sáà ṣètì ẹ̀ ṣètì ẹ̀ ní kókó tó ti ṣètì náà yìí ọ o àti ìbò mo ìdáàdà á ní o ni o mi ni o yálà ẹnu àbí ọkàn rẹ mi. kódà wákàtí ìdáàdà á mo ma ń jẹ́ pé ẹni tó bá ti pè mí o bẹ́ẹ̀ bá ti pè mí mo ma ń jẹ́ pé rẹ̀ o condition tẹ́mi náà kàbí lélẹ̀ ni wípé pálíẹ̀sẹ̀ jí búlí wọ́n náà jẹ́ tèmi wàlí yóò mi náà mi kó o sì nígbàgbọ́ nú ẹ̀mí rẹ̀ wípé èmi tó ń pè yẹn màá dán lóhùn ẹ̀dùn òǹlọ́ á wà á ń tún mú kinú nàbí ní ìjàmbá anábìlẹ̀ sọ bẹ́ẹ̀ anábìlẹ̀ ẹ̀bẹ̀ lọ́hùn kẹ́sì lámàdájú pé ọlọ́run ó gbàdúrà kọ̀rí ìbù nìyẹn ọlọ́wọ́n bá ń wa kejì náà kọ̀rí ìbù ni bọ́bá lòun ń ṣe nǹkan kan tó jẹ́ ìdà kejì láburú náà mọ̀ nípa ọlọ́wọ́n bá yìí súnmọ́ orí o mọ́rò kó kankan o òun ni ìtàn àbáwá Imam Malik eléyìí tí àwọn àbá sọ wa wọ́n làbá Imam Malik nígbà tí wọ́n wà ń lé kéwú àfa àwọn wa fún gbogbo àwọn ọmọ lé kéwú tí wọ́n wá lé kéwú ńjọ́ náà àfa fún wọn ní adìẹ kọ̀ọ̀kan pé kán lọ pa adìẹ yẹn níbi tí wọn ò ti rí ẹnì kankan ní ẹ bá wá dé ní tí wá rí kán wá sọ ńgbà náà níbi tí ò sẹ́ni kankan kán lọ pa mẹ́ wọ́n kálukú wọn ẹni tọ́lọ́nù òwò lẹ̀ tọ́lọ́ pa tiẹ̀ ẹni tó lọ ní ugbó torí pé ibi tó ń wà yìí kò sẹ́ni kankan ẹni tó lọ tilẹ̀kùn mọ́rí nínú yàrá ó ká ní kú sáwà gbogbo àwọn àyè kọ̀ọ̀kan wọn lọ gbogbo àwọn àyè wọ̀nyí ní làbá ìmọ̀ màálìkì náà ronú sí i ṣùgbọ́n gbà tí ó sá ronú yìí lọ títí kò sápá ọba gbèrè lédè padà gbogbo àwọn àyókù wọn bá mú adìẹ wọn wá lókun pé ibi tí mo ti pa tèmi lélẹ́yìí àbáà ni ọ̀kárì tẹ̀lé ibi tí mo ti pa tòun lélẹ́yìí àbáà ni ọ̀kárì tó ń kálukú tá a sọ oríṣiríṣi ààyè tó ń kálukú ti pa adìẹ tiẹ mọ́mọ́ málìkì adìẹ tiẹ dà ọba tó má dìẹ wá láàyè áá wọ́n pa adìẹ tiẹ ni wọ́n ní ayyakumullah kọ́lọ́n kọ́ bá wa lépa mi gbogbo yín o mi ò rí ibi tí mo ti lè pa tọ́lọ́hún ò sí mbẹ̀ ni àbí mi ò rí ibi tí mo ti lè pa tí ò sẹ́ni kankan mbẹ̀ mi ò rí ibi tí mo ti lè pa tí ò sẹ́ni kankan mbẹ̀ ó gbogbo àyè kọ́ bọ́bẹ́ tójú ọlọ́run ọba ò tóun òun ò rí pé bì kankan wà ẹni kó wọn pa òun ò rí bì kankan tóun ti lè pa kò síbi tóun wà tọ́lọ́run sí àti kọ̀rí ibù nìyẹn ara wọn tún ẹyẹ nìyẹn. ṣùgbọ́n yìí ká tún gbọ́yé náà àwọn ọmọlẹ́kẹ́ ó lọ́tà wa tún gbọ́yé á tún tẹ̀ láwọn kan lọ àkídà àwọn kan ni àwọn máa sọ wípé ní Allahu fi kulli makani bi ọ̀rọ̀ àwọn kan nìyẹn o èyí tó sì wọlé ni pé Allahu fi kulli makani bi ilmihi wa fi samai bi dhatihi àkídà alùsùnà wal jamaa nìyẹn àkídà tó ń fìdí mọ́lẹ̀ tó ṣe déédéé nìyẹn níbo lọ́lọ́run wà Allahu fi samai kọ̀ nature gan sọ bẹ́ẹ̀ tó náà bá jí jẹ́ tó wà ó ṣe kí ni ọ̀wọ́ sẹ́wọ́n ẹ̀kọ́ ọ̀n bẹ́ẹ̀ ìsàdúrà ìtẹ́wọ́sókè yẹn náà kò sí ti ń júwèé ń jẹ́gẹ́nẹ́ ń júwèé pé àtẹ́wọ́sọ náà záàtù ọlọ́run nìyẹn fọ́ọ̀kọ̀lá arsh lókè àlè ara sí ẹ̀ lọ́wà ànábì béèrè lọ járí àtẹ́jọ́ pé àìnà wà ọlọ́run bá tó ń pè dà ìsàmà ọlọ́run wa ń sánmà ànábì sí àkọ́lá rẹ̀ pé bẹ́ẹ̀ ni ó bá lóòótọ́ ọlọ́run wa ń sánmà bìdáàtì lóbi sọ pé àhátọ̀ bí kú lè ṣe é ẹlẹ́mà gbogbo nǹkan pátá nìmọ̀ wọn lọ́wọ́ bá lọ kiri ká eléyìí tó ń kálukú wa náà táwa náà bá gbà báyìí á lè máa yẹra wa wò pé ṣé ibi tí mo wà yìí sọ yẹ kí n ṣe nǹkan kan tó lòdì sófin ọlọ́run bí torí pé ọlọ́run àwọn ń wò mí àpèjúwe ti rọrùn fún wa sẹ́rí tẹkinọ́lọ́jì ti ń jáde láyé yìí ẹ jẹ́ ká máa kọ́ lánàá rẹ̀. kí ni na kọ́ra náà ẹni pé ara wa wò ẹ ká máa fi gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ọba yé cctv cctv kámẹ́rà yẹn n ti sọ fún wa náà ń sọ ọ̀rọ̀ àdìkí àmọ̀ fún wa náà ni sọ ọ̀rọ̀ bá a ń lò tẹ̀mí ayé wa fún wa tí wọ́n fi hàn wá sọ ọ̀rọ̀ kan mọ ọmọ mọ́sálásí náà nìkan yẹn ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n mi kàn ní so dákọ̀ mọ́sálásí ọ̀hún kì í ṣe lákùrẹ́ ń bí o lọ́sùn ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ sọ́ọ̀rì èkó ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n láwọn inú Ramadan àwọn tó wá ṣe é tìkáàbù haúsá kan bá wá kírun haúsá yẹn wá kírun ó gbé aago kalẹ̀ bàtà haúsá ó kírun tán haúsá bá tún wọ ọjà rẹ̀ wò ó rí i pé aago kan ti mí sí mẹ́ owó pé láàrin mùsùlùmí sáyẹ́ kí nǹkan ọ̀yọ́ ṣẹlẹ̀ haúsá ìbá bẹ̀rẹ̀ sí pariwo kẹsẹ̀ pé wọ́n fi ń rágbó mọ́ o haúsá gbàgbọ́n ní àà láàrin wá bíi àwọn ẹ̀tọ́ kọ́bẹ́ máa bá haúsá ń jẹ́ pé wọ́n máa parọ́ wọn rárá ẹ̀ máa parọ́ wọn náà bá kó gbogbo àwọn èèyàn jọ tá a lẹ́ni tó wá haúsá mú àgbo wọn lẹ́nu kankan jẹ́wọ́ ọ̀dà àwọn àmì ọ̀mọ̀ yìí pé cctv kámẹ́rà wà ní mọ́sálásí ọ̀hún gbogbo àwọn nǹkan á bùkátà tó gbogbo àwọn nǹkan yẹn náà mọ́sílẹ̀ ọlọ́run torí pé kò sí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wà àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá wà wọ́n ní àwọn kan àwọn bá wọ inú ibi tí kí ni àwọn bá wọ bẹ̀ lọ àwọn bá lọ kàn án àwọn lọ wo táìmù yàwọn sẹ̀tì wọn wò ìgbà tí wọ́n wò fọkùnrin bá bí má là ṣe wọlé bí arákùnrin tó lọ mú aago ń bẹ̀ bó ṣe mú ìgbà tó tún mú tán kò tún fi sínú báàgì titi ẹ̀ abẹ́rẹ́ nìkan kò fi sínú kíni kò fi sínú báàgì titi ẹ̀ inú báàgì ẹlòmíì lọ́lọ́ fi pamọ́ sí torí tí wọ́n bá ń wá kí wọ́n fi lè rò wípé tí wọ́n padà gẹ́ẹ̀tì kí wọ́n rí nínú báàgì ẹ̀ tí wọ́n bá ti padà rí yóò kàn lọ padà mú nínú báàgì oúnjẹ òun pẹ́ fóun ló pamọ́ sílẹ̀ wọ́n á wojú oúnjẹ òun dáadáa wọ́n rí wọ́n á lọ mú oúnjẹ òun wá wọ́n á ní ṣé báwọn ti béèrè lọ gbóyin lẹ́ẹ̀kan onílára ọ̀dà ọ̀nà wò máa wò fífẹ́ <laughs> báwo ńgbà tí mọ́là tí mọ́là ti wọlé torí fún mọ́lá ti wọlé àgbò ti rí eléyìí ọ̀nà ara ah, ẹjọ́ wọn jẹ́ òun lòun òun lòun ń bọ́ lóbi sí ìbá yìí lóbi sí kó tó sọ tẹ́lẹ̀ gan gbogbo ẹ̀ làwa ti rí ibẹnu bá jù mí tó gbogbo ẹmẹ níbẹnu kámẹ́rà mi jẹ́mọ́ fún sẹ́rí náà nìyẹn o gbogbo wọn ò purọ́ tó ń ṣe nǹkan tó sáré dìnnà ìpínlẹ̀ rárá ìbíkọ́ o bí o dé kámẹ́rà ti ka ọ kámẹ́rà ti ka ọ sórí tọ́wọ́ fẹ́ sábúrú tọ́wọ́ fẹ́ kí kámẹ́rà ọ̀ka ọ̀ fọ́ ojú ara rẹ̀ méjèèjì sóò lédè tọ́wọ́ fẹ́ kámẹ́rà ọ̀ka ọ̀ fọ́ ojú ara rẹ̀ méjèèjì tọ́wọ́ ti lè fọ́ ojú ara rẹ̀ méjèèjì lọ sábúrú tó ṣe nígbà náà ẹni wọ́n wá lè ṣe yìí nù yín mọ́nà afọ́jú tóun náà sì lójú méjèèjì o kọ́fọ́ tó bá lè rí bá fọ rẹ̀ yẹn fọ́ kọ́lọ̀ kámẹ́rà òní náà kúlù ìnsáni àlìzámúnáwù tọ́ ìrọ̀ òwúfẹ́ ònúkì ọlọ́run ló sọ fẹ́ràn alukọ̀rán ni tíwájú ìsirayẹ kọ́lọ́wà ni ọ̀rọ̀ gbogbo èèyàn àti fi kámẹ́rà rẹ̀ àti fi kọ́ ọlọ́run yọ pàdé ẹ̀ tí wọ́n nà sí báyìí wọ́n fún ọ sí báyìí tó bá tiẹ̀ o nkàlùkọ́ gbà tiẹ̀ nkàlùkọ́ gbà tiẹ̀ torí di eléyìí bàbá ń gbọ́ àwọn kẹlímà kọ̀ọ̀kan ní alukur'an àwọn kẹlímà ti kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá ń sọ ó nítumọ̀ o wọ́n tó jòkó sí di wọ́n tó jòkó sí di mẹ́ta lọ́kan wọ́n tó jòkó sí di ẹbọ wọ́n tó jòkó sí di bídíà wọ́n tó jòkó sí di ẹ̀ṣẹ̀ màá ikú ọlọ́wọ́n báyìí òun súnmọ́ o òun ń wọ́ o. gbogbo tó ń kálukú ń sọ lẹ́nu òun gbọ́ o lèmi wá ń sọ èwo nìwọ náà ń sọ ọlọ́run gbogbo o ọlọ́run ọba àlekè ọlá ní tí wọ́n bá wá rí ìyà kí ni ọmọ àjáde lẹ́nu wọn nú ọ̀rọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run torí àsìkò àádùn bí ilé a lè parí yẹn lọ́la kọ́lọ́n ká ju alihi wa sahabi wa السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام